أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àtúpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún afá wa àgbà olùfẹ́ wa olùsùfẹ́ wa aṣíwájú wa nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nẹ́bí náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ à àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọta fàánà yíwa pẹ̀lú àtàlùkẹ́àmà. àdúpẹ́lọ ọlọ́wọ́ bá tó sànú wa tó tó adé àsìkò yìí tàbí ọlọ́mọdáàni ọdún yìí 1447 lẹ́yìn jẹ́ àná Muhammad sallam tó tún sẹ́jú ẹ̀mí wa wọ̀lá oríire orí ńlá ni àmìmẹ́yàwó ẹ̀jọ́ ọlọ́wọ́ bá alájọgbà àwẹ̀ 1446 tọ́lọ́wọ́ jẹ́ kí wọ́n 1447 àwọn náà tọ́lọ́ wa sọ́ di wa di 1447 yìí àbẹ̀rẹ̀ ọba bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadan náà pẹ̀lú bismillah ọlọ́njẹ́ ayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah oríire tó wà ní Ramadan náà mọ́sá fi kárẹ̀ ọ̀kan ṣúra tí a ń bá lọ àbí tá bẹ̀rẹ̀ lọ́dún yìí náà ní sótò káàf àwọn súra tí ń sọ̀rọ̀ nípa àkídà ni nípa usulu din nípa usulu islam ní súra náà ń bá wa sọ afáwa ibn Kathir rahimahullah tẹ́gbẹ́ tafsir rẹ̀ náà ni à ń wò tí àwọn afára kọmọ́ni pínú àwọn tafsir tó kọ́ tẹ̀lé ناني في ابن كثير دولان نزل تفسير القرآن بالقرآن ما في قرآن في قرآن tafsir Qur'an bi sunna ìmá fi sunna òjíṣẹ́ ọlọ́run sallam tún fún wa ní tafsir Qur'an bi aqwali sahaba àti ìgbìmọ̀ tó kọ Qur'an pẹ̀lú gbólú àwọn sahaba yàtọ̀ tó dìgbà àwọn náà lọ́mọ alẹ́ kí wa bẹ́ẹ̀ Muhammad sallam ó di wà lẹ́yìn náà kúdúwà kan tafsir Qur'an bi rahayi àti bi lugha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afáwa sọ̀rọ̀ gbàá súrà tàfẹ́ bẹ̀rẹ̀ yìí pé zikiru ma warada fi fadliha àwọn àlàyé tó wá nípa ọlá tí ń bẹ fún súrà yìí súrà yìí ní àwọn ọlá nínú ẹ̀ náà ni wà áṣẹ́rù àyàtì min awwaliha wa akhiriha ọlá tí ń bẹ fún mẹ́wàá àyà mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àti mẹ́wàá bẹ̀rẹ̀ ìparí ẹ̀ wà annaha ismatun min ad-dajjal tí ẹ̀ bá ń kẹ́ àyà mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àti mẹ́wàá parí ẹ̀ ọlọ́run fi dáàbò bò yàn kúrò lábúrú dọ̀tí ẹ̀rẹ̀ abúlébù kò sábúrú tó tó kò sálẹ̀ bí ọlọ́ọ̀bá tó wá tí ọ máa tì lọ dùjáàl fáwọn èèyàn rẹ̀ fáwọn ni rawa imam ahmed anbara qal ń gbọ́dọ̀ imam wa imam ahlus sunnah wal ń gbọ́dọ̀ bara ọgbà ìpè kára arábìnrin káàfù nígbà alákùnrin kan ka sọ́tò káf òfin jáàrí dáadáa ọjọ́ èso nǹkan òsì kan sínú agboolé rẹ̀ bẹ́ẹ̀ ara nǹkan mi àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹṣin alákùnrin yìí nígbà tí ń ka ẹṣin yẹn fẹ́ já ẹṣin yẹn fẹ́ já ọba sọfọ́n nabi sallallahu alaihi wasallam fẹ́ ìlẹ́ síyá ọba rí ìbálẹ̀ kàtí lọ sókè ọ̀sàhábà àbí ẹ̀sùn odò فذكر ذلك للنبي صلى الله عليه وسلم lọ́wọ́ aṣọ́fà ní pé yá Rasulullah láyé àdámà mọ́ nǹka Qur'an mọ́ nǹka sọ́tò ká báyìí báyìí lásọ̀rọ̀ فقال قرأ القرآن فإنها سكينة ما قرأ اقرأ ما قرأ فلان لقد فإنها سكينة ومن سورة القافية إفقبلني تنزل من سكالتوية عند قراءة عند قراءة القرآن عند قرآن عند تنقى قرآن له ولا مساعد فيها سألتك أسبت لأيين كوكاتي وانا so obìnrin àti ká máa ka Kùránù lè wà yóò máa fa sàkínà ìfọ̀kànbalẹ̀ àánú السيد فون على كي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون ويبشر المؤمنين <coughs> ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكفين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله مال وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفوائهم إن يقولون إلا كذبا الله سبحانه وتعالى تجب بوقتي يعني obere sura náà pẹ̀lú ìdúpẹ́ fún ààrẹ alhamdulillahi alladhi anzala ala abdi alkitaba ọpẹ́ ni fún Ọlọ́run ẹ̀yìn ni fún Ọlọ́run tó sọ̀kalẹ̀ fún ẹrú ẹrú rẹ̀ tíra náà walam tíra tó kù sí tó ń gbogbo ẹ̀ tó sì ẹ̀kọ́ tí ń kọ́ wọn pa ìbáadà kò sí ìdúnbẹ̀ according to ń kọ́ pa mọ̀hámàlà déédé ni nípa àwọn òkòbá tàbí ọdún déédé ni nípa àwọn àkọlá gbogbo ẹ̀kọ́ látà ẹ̀kọ́ tó yanjú ni kí ẹ̀mẹ́nu tíra náà kó tíra tó dúó déédé ni ينذر بأسا شديدا من لدن وبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا tíra náà ó ń ṣe kìlọ̀kìlọ̀ tó le fún àwọn tí wọ́n ya ara ìgbọ́rọ̀ látọ̀dọ̀ lọ́dọ̀dọ̀ ọlọ́ọ̀bá yorùbá ṣe ó wá ń fún àwọn tí wọ́n gba ọlọ́ọ̀bá gbọ́ ní ìhó òdùnú alẹ́dínà ya'maluna salihat àwọn tó ń ṣe àwọn iṣẹ́ ìrẹsẹ̀ dáadáa annala umu adúlá na hasana tí wọ́n ní ẹ̀sà tó yáyì ẹ̀sà tó dáa makisina fi abada inú ẹ̀sán yẹn ó mọ̀ wà mẹ́lọ gbére onílẹ̀ àjẹ́nà ọlọ́mọdé àti ọlọ́mọ àjẹ́nà lọ́ọ̀bá ينذر الذين قالوا اتخذ الله ولدا ọlọ́run wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn tó lọ́pọ̀ ọlọ́run bá bímọ ọlọ́run bá bímọ ọlọ́run bá mẹ́ta wá ọlọ́run ṣe kìlọ̀kìlọ̀ fún wọn ma la un bi min ilmi wọ́n wíwo ní ma ń pàdàfà wọ́n kàn ولا لآبائهم ولا عن بابا مدون لمن قارئ وهو لثني كبرت كلمة تخرج من أفواههم قلوا تقولي تقولي تقولي تقولي تقولي تقولي تقولي إن لا تتلي عنها إن يقولون إلا كذبا كسين كميت وانوجي يرى إبن وانقع وقراني الله سبحانه وتعالى ẹni tí ó bá kú abẹ́ni tí ó gbó tí ó ní ìgbẹ́ tí ó máa ẹ̀fẹ̀ ní máa nídi kọ́lùkọ́ tọ́kẹ̀lẹ̀ bá kú ọ̀tọ́ ọmọ rẹ̀ lọ́pọ̀ àbíkiri kan ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala láíláí ni ọba rẹ̀ pé abẹ́dà ọba tó bẹ fún ara ní kò sí pé ń gbé kò sí pé kankan ṣẹlẹ̀ sí náà ọlọ́run ní pàlà alẹ́kà bá ẹkùn náà pàlà alẹ́kà آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن وإنا لجاعلون ما عليها صعيدا جرزا ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala in fún annabi sallallahu ní ìfọ̀kànbalẹ̀ gbogbo jíṣẹ́ ọlọ́run sallam allahu akbar nabi rahma ndé ohun tí gbogbo èèyàn sá kó sórí rẹ̀ kí gbogbo wà jẹ́nà ọlọ́wọ́ bá sọ báyìí pé fala alaka báyìí kún nafsaka ala in lam yu'minu bi hadha al-hadith asafa oqdamu ipe ah àwọn ẹni wọ̀nyí gbogbo àlàyé tó yanjú yìí wọ́n dẹ̀ wá gbàgbọ́ ọwá kánú wọn ah inna ja'alna ma al-ardi zinatan ọlọ́dájúdájú àwọn aláṣepọ̀ wà lórí rẹ̀ ní ọ̀sọ́ ìmútó wà lórí rẹ̀ yìí ọ̀sọ́ gbogbo nípìnàkúnlẹ̀ láà yẹ̀bùlúwà hùn lọ́lọ́wọ́ bá ní afẹ́ tẹ́sùn ẹni ìyàwó ni ayyuhu ahsanu amala tani ó gbé ti ṣe ọlọ́run jẹ́ àwọn nínú àwọn tó ṣe rẹ̀ rọ̀bà mọ́sálà yìí fún wa ilé ayé yìí lọ́dọ̀ exam hall ni àwọn tá a wà lọ́dọ̀ ayé àwa ni candidate àwọn ara àwọn exams náà báwọn kan ń parí ló ń lọ àwọn kan dé báwọn kan parí àwọn kan kan dé ó wa ni ọgbẹ́ tani ó sì ṣe rí olùdá fún ṣe rí sí wà iná rájá ilú na ma alẹ́ aṣọ idan dúrúgà ọlọ́ni àwọn aláṣí tó wà lórí ìrẹ̀dẹ́ pé a fọ́ gbogbo apalẹ̀ má rẹ̀ yóò adájá pé kò sí nǹkan bẹ̀rẹ̀ gbogbo pọ̀lá bí nǹkan tí ó pé yóò tán yóò di pé ọmọ ènìyàn àgbègbè a gbogbo ń ta kúlẹ̀ ayéjọ àti irọ́ gbogbo ẹ̀tẹ́ni ẹ̀tẹ́ni gbogbo ẹni tí ó jèrè ayé náà lẹ́ẹ̀lẹ́ ní tó ti dáadáa tó yẹ pé ọba gbọ́lọ́ ọba gbọ́dọ̀ ṣe rí yóò wá pẹ̀lú àwọn àdìbò àjẹ́nà ọlọ́mọdé àṣìwá lọ́mọdé tó wà jẹ́nà ọlọ́pàá ولون حسبت أن أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا الله عبرس سورة ناب بلوك وثقة ثلاثة لم سلعوا أم أسبت أن أصحاب الكاف ورقين كانوا من آياتنا عجبا تولوا أبي لولو إتي أوا إرونو كتنا أوا إرو كهف àwọn tí wọ́n wọnú odò náà lọ kọ́yìmọ̀ àti ìtọ́ pẹ̀lú ajá wọn kánú min ayatina ajaba wọ́n wà ní àwọn àmì wa tó jẹ́ ní kò jẹ́ ìmọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọmọ ènìyàn ìtẹ̀lẹ́tọ́ sí àwọn asahabul káfí ẹ̀yin lọ́jọ́ ìmọ̀ fún lọ́dọ̀ ọba mi subhanahu wa ta'ala kí n ọlọ́rọ̀bá ilẹ̀ awal kéfìyàtò ilẹ̀ káàs nígbà tí àwọn ọ̀dọ́ ní àwọn ọ̀dọ́ ní tí wọ́n wọnú kòtò náà lọ ọlọ́rọ̀bá subhanahu faqalu rabbana wọ́n á sàdúà ilé ìjọba pé àdúà ti pàtàkì gbèsè ayé wa àwọn ọ̀dọ́ wọn yìí kò sí tọ́lọ́wọ́n bá fi sàánú wọn pé فقالوا ما ولا ليس منه كتوين ربنا آتنا من لدنك رحمة وأجلج لنا من أمرنا رشدا الله باو الله باو فوا تدوري رحمة كوا إكيات دولان كوسي فوا لينا قوات كوسي فوا لما نوائي فوا صدا فأقبع جلو سنسوا بيشن كرسي وباكي فجيتوا كما بلو بقلوا ربنا آتنا من لدنك رحمة وأيه لنا من أمرنا رشدا ولوبا متأتي رشدا فولوبا شو أمنا سارا ضربنا على آذان أواقم ولوم أسيق ليكي وقا في كافي سنين عددا والله وضبطا أما بدلونك يولو نكتوين نكتو أقطعين ثم بعثناهم لينا لوابنا بدلين ما نضبطا لنعلم أي إذبين أعصى لها لما لبسوا أمدا قلبا في المهوية في بعض أولا أبما قلبا مهوية àwọn àjọmẹ́jì ba fi sí méjì àwọn kan ní àjẹtàládé ìgbà àwọn kan ní àdúkan a àwọn oúnkálùkù kálẹ̀ bá a àwọn owó ní wọ́n kọ́rẹ́ẹ̀tì wọn tẹ́gbẹ́ òǹkà tí wọ́n àwọn kan ní àìbí àárọ̀ iná ìlàkó ní ibi dákó àwọn kan ní ọ̀sẹ́ ilé òun kálùkù dá ń sọ tí ẹ̀ ọlọ́wọ́ bá ń sọ́bá ìgbẹ̀kì náà nahnu naqussu alayka naba'ahum bil haqq innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذباً وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا الله سبحانه وتعالى هو أروي فوا نتاكي ودودو أتدو ولو بدوا gbogbo àwọn àrùsọ míì àbáwọn àrùsọ míì nípa àwọn abdul kaf ìtẹ́jọ́dọ̀dọ̀ gan lọ́lọ́run tó fún ayé ọlọ́run ni na anuna kúsọ aláyékalẹ́bá ombil hakọ àwọn aláròyìn ìròyìn wọn fún wa làwọn alásàlàyé ìròyìn fún wa pẹ̀lú òdodo tọ́jọ́dodo ọlọ́ọba mọ́ta àtàríkùn tọ́tọ́ gẹ́rẹ́ kọ̀kan ọlọ́ọba ọ̀rọ̀bátínà ara kòlóòbí àwọn dúdé gbogbo táwọn aráàlú wọn lọ́fàá bá ní mẹ́rin tó bá dúdédé ipò mọ́bẹ̀rù ọlọ́ọba ni ìkọ́ọ̀mù nígbà tí wọ́n dúró láàrin àwọn èèyàn wọn táwọn èèyàn wọn sọ pé àwọn fẹ́ máa bùsà tí wọ́n قاموا رب فقالوا ما سبحانه لنا ربنا رب السماوات والأرض وبدأت الربوبية ọlọ́run ọba wa ọlọ́run ọba tó ní wá tó dá wa tó ń tọ́jú wa òun náà ọba tó ní sẹ́mà tó dá wọn sẹ́mà tó dá wọn alẹ̀ lẹ́dùn àmìndú ní ìlẹ́yàn a ní pé nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba a ní pé nǹkan jọ́sìn ní ìlẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala qulna idhan shatata sábà wípé nǹkan míì à ń kúrọ́ nù àwọn àti di aláìmọ̀kan nù tí a ti dùkúrọ́ nì àwọn olùlá ikọ̀ ọmọnà takado mindu ní àlẹ́à àwọn èèyàn wá ní àwọn tí wọ́n ń pè nǹkan míì tí wọ́n ń sun nǹkan míì mọ́lẹ̀ tí wọ́n ń rí nǹkan míì mọ́lẹ̀ tí wọ́n ń kọ̀kọ̀ ọ̀rọ̀ wọn yẹn ni àwọn èèyàn mú àwọn ọlọ́ọ̀bà wọn mẹ́rin wọn lórí tí wọ́n tó gbéra nǹkan tó sì bẹ́ẹ̀ yìí ni tọ́jú ọ̀nàdú ọmọnà adúlámù mi mẹ́nìtẹ́rà alẹ́lá ìkàbìdà kò sẹ́ni tó jálábò sí yọ̀n tó dáadáa pọ̀ mọ́lọ́wọ́ ọba lọ ntí ìsọlọ́wọ́ ọba ti ń pè ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìdẹ̀tùmọ́hùn nígbà tí wọ́n pamọ́tì ọmọ ayàbòdó فاو إلى الكهف تواونوا لو ينشر لكم ربكم من رحمتي الله بورو لي لوري الله يكبت سعدوك ربنا آتنا من لدنك رحمة واجل الله بورو لي لوري لا لا من الله سبحانه من الله سبحانه وينشر لكم من رب ربكم من رحمتي wọ́yí ìlẹ́kọ̀ọ́bí ní amúrikún mìírìsọ̀kọ̀ ọlọ́wọ́ tẹ́lábàárí fún ìlú àlámàrí ọlọ́wọ́bọ́ ma gáìdì ní àdúrà yíwa very very important gbogbo musulmi láti máa ṣe musulmi omi ní pín pọ̀fọ̀ musulmi àwọn akọ̀yẹ̀ ní àdúrà kàtọ́ ó di wa àdúrà tó kárí lẹ́yìn tó gbogbo àlámàrí rẹ̀ ọlọ́mọba ọmọ tó ọlọ́mọdé àtò àlámàrí wa fún ọlọ́mọ náà وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله الله أكبر من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله سبحانه وتعالى وارجي فوا بقوة سبق وقت نقطي بلون سيتوجوا الله أبا الله لوري لوري لوري gbogbo wa الله tọ́jú ترى الشمس إذا, إذا, إذا طلعت زوروا عن كافئين ذات اليمين ọlọ́wọ́ àrí oòrùn tó bá yọ báyìí náà àpọ̀rù yóò yí kòtò wọn yẹn yóò àyí wọn sí apá ọ̀tún wọ́yíza náà tóòrùn bá yọ láàárọ̀ nù wọ́yíza gọ́rọ̀bẹ̀t tóòrùn bá wọ̀ nírọ̀lẹ́ ẹ̀kọ̀rọ̀dọ̀ omizá ti ṣìmá yóò jí wọn padà sí apá àlàáfíà wọ́n ń fi sájúwọ́ ti nínú wọ́n wà láàrin gbogbo kùtù náà láàrin gbogbo kùtù náà wà tó ń bá yọ láàárọ̀ yóò yíwọ sápọ̀ọ̀tù yóò àwọn wà lápọ̀ọ̀tù rẹ̀ onípawá láàpọ̀rù tó ń bá bẹ́ẹ̀ wọ̀ tó rọ̀lẹ́ yóò àwọn wà lápá àlàáfíà onípawá wọ́n wà bẹ́ẹ̀ lọ́fàá gbogbo ìgbà tá a máa tẹ̀mọ́ fún wa gbogbo ọ̀nà míì tí èsì tọ́lọ́n tí èsì tàbí ìṣẹ́lẹ̀ ìṣìnà ni ó ní ọmọ ni yóò dìrẹ̀ ẹni tó bá sọnù làǹtẹ́dìdára omi wọlé yẹnu olùmọ̀ṣídà ẹ̀ lè rí olùfẹ́numọ̀nà tí ó fi kò sólùfẹ́ ìtìká fún tí ó fi mọ̀nà ọlọ́wọ́ bá ní ká máa bẹ̀ ní gbogbo ìgbà lọ́fàá tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ والتقاء والأسراف والبنى ọlọ́ọ̀bá mọ́sá fi musa mẹ́nà ọlọ́ọ̀bá dánú ọlọ́ọ̀bá ẹwọ ọlọ́ọ̀bá mọ́ sí báwọn àbẹ̀l káàfì bọ́ọ̀bá subhanahu wa ń darí àlámàrí wọn wọ́n lo Hmm. olùdó àtúwẹ́lì kọ̀ọ̀kan wọn lọ́wọ́ náà وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر فلينظر أيها أذكى طعاما فليأتكم برزق منه وليتلطف وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا ولن تفلحوا إذا أبدا الله أعلم يفوان بعد وسلم nígbà wọn ti lo àwọn ọdún tí wọ́n lò three hundred and nine years وكذلك بعثناهم ليتساءلوا بينهم لين واجي ودي لين تري اون النية اواجي ودي وان بيلو على وان تساءلوا بينهم قال قائل منهم او كانوا ما بالبايك كم لبثتم دولة دي لينا الا بينا كلا كون بتاع الكون وساينا لا كون قالوا لبيتنا يوم نلعب أجوك نلعب نلعب نلعب نلعب تري أنا نين جودي أو بعد ذلك أكو تجوك إذا يجوا لعلو الله أكبر قالوا ربكم أعلم بما ألبستم قالوا الله نكلم إذا لعلو إني وزبا كي أسكالو أدوك أدوك باو ọlọ́ni kan lọ́mọ ìgbàsà sábà àtò àádẹ́kùn bí wọ́n ti kúmọ̀ ha bí ẹwà mú ìta àṣọ ìtó wọ́n wá lórí oúnjẹ wá fún wa ilẹ̀ madina wá lọ sí gbòrò yẹnzu ayyuna asqọ ta'aman da ayyuha asqọ ta'aman fa yatikum bi rizqin minhu ko wa da luye in ti ba da ni kora asqọ ta'am to ba go ni abe jẹun papa jo wa lórí ni ajo omi tó bá dá tí lùsùlù ṣe ní kọ́ máa bèèrè kọ́ jẹ́ ọdún akọ̀tọ̀ àm ètò dá nínú jẹ́ kọ̀tọ̀ yà tí kò ń bèèrè wọ́rẹ̀kì mínú lẹ́yìn náà bèèrè kì mínú kọ́ mú mú ákìlú rawa wọlé tẹlẹtẹ kó dẹ̀ máa rìn pẹ̀lú fúra ní o wọlé yẹ ṣòro bí kò àdá kálíyà kan fàlá yẹ ṣòro kó gbàbí bí kò àdá innahum izyazaharu alaykum tí bọ́bí màá yín bẹ́ẹ̀ yìí fi ẹ̀kọ́ ìlú gbẹ̀sí àwọn olùkọ́ yá àwọn táwọn fi ń lù yàn wọ́n ti wà lù náà ni ẹ̀dùn ní ẹkùn wọ́n lọ ìwé kò ní o ọ̀yọ̀ èdè kùmọ̀ ìlànà lẹ́tì àbí kó ní káyìn náà ti mi lẹ́tì àbí káwọn dá yín padà sí kí ni òòsà wọn táwọn náà ń bọ̀ tẹ́ ẹlẹ́ẹ̀bá òòsà yẹn wọ́n tó fi hó ìdáná abẹ́ tẹ́bá dé bá kọ́ra bá bí òòsà tẹ́bá ń pẹ̀fọ̀ tẹ́bá ń pè nǹkan nílẹ̀ yẹn lọ́ba láéláé ẹ̀mí jìrì àìtẹ́ wa yorùbá ń gbogbo gbogbo wọ́n tó fi kàmí lẹ́yìn ọlọ́ba kó ibá àjèrè dápò òtúwé ìlọ́lá ìjẹ̀mí àni ayọ̀l mọ̀mìnúnà làálàkọ́m dọ́fìlẹ̀họ́n ẹjẹ́ àtúbá kálíbà wà náà wọ́n tó jèrè ọlọ́ọba subhanahu wa ta'ala dáwà náà wọ́n tó jèrè àti alkiyama ọlá qur'an alkarim ọlá la ilaha illallah èyí tá a tó tó tó dídí mú ìtújẹ́ mi sí ìgbà foríjì wọn lọ́wọ́ sánú wa lọ́wọ́ ayẹsẹ̀ bẹ̀rẹ̀ náà ni ọwọ́ ń tá sọ náà kọlọ́wọ́ subhanahu wa ta'ala dé tí wọ́n lásán àárọ̀ wa everyday náà dáma sí program wa ní tafsir ní Ramadan yìí bá a ṣe bẹ̀rẹ̀ Ramadan náà pẹ̀lú bismillah ọlọ́jà yọ̀ọ́yẹ́ pẹ̀lú alhamdulillah ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ subhanahu àtẹwọn tó ń tu àtàwọn tá ń gbọ́ ọlọ́run kò sí ní hujja fún wa kó mọ́ sí ní hujja lẹ́rí wa ọlọ́ba mm. ọlá Qur'an al-Karim ọlá aláìlá ẹni tó bá ní bèrè lè bèrè tó bá fi yé wa ádáhùn inṣàlá. Assalamu alaikum. Mm. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Oníbẹ̀rẹ̀ ni kí ọlọ́run kí ẹ̀sà àwọn ṣéfì ní ẹ̀sà lórí aláwọ̀mọ̀ àmì àti gbogbo wa náà. àmì àmì àmì ó ní ẹ̀rákùn bí a ṣe bẹ̀rẹ̀ Ramadan báyìí tó jẹ́ pé pẹ̀lú àánú Ọlọ́run irú Saudi ni wọ́n ti kọ́kọ́ rúṣù kí ó tó di pé àwárí ní Nàìjíríà tó tó bá ṣẹlẹ̀ pé bóyá eventually bóyá wọ́n rí ní Nàìjíríà tí wọ́n padà declare rẹ̀ ní Nàìjíríà so ilé ẹni tó ní access ló jẹ́ pé through access everything ayé ti lu jára wọn ní ìṣó ti rí pé wọ́n ti rúṣù ní Saudiya wọ́n sì rí níbi tó wà ní Nàìjíríà só lè tẹ̀lé rú ti Saudiya yẹn láti ti bẹ̀rẹ̀ àwẹ̀ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ọlọ́wọ́ba náà lọ bí ètò ètò ọlọ́wọ́ba gagan inú àwọn ìmà bí i pé Saudi wọ́n wà wọ́n ju wa nípa yíyọ oòrùn yíyọ òṣùpá pẹ̀lú wákàtí méjì so ń gbà pé ilé tó sùn yẹn ó kéré nígbàgbà ọyọ àwọn lè má rí àwọn lè má rí ní Saudi káwà rí Nàìjíríà tó fi wáyé pé kò sí bó ti bẹ́ẹ̀ rí ní Saudi àti òní rí Nàìjíríà nígbà táwọn tí ìbùyọ̀ fún wọn yẹn yóò kéré nígbà tí ìjọba ìṣòwò yóò tún máa tóbi sí i nígbà tí rí Saudi àti wọn ti ànáhùn sọ́rọ̀ bá ti ká gbọ́ fáìn gbogbo ara tẹ̀lé ó di wa táwọn bá rí àwọn lè má rí lọ́dọ̀ tiwọn àwọn lè má lẹ́tẹ̀lé àmọ́ wọ́n pẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ní kọ́kọ́ máa túkọ́ yọ tí ó kéré wù nígbà tí àwọn wákàtí ní tíwọ́ láàrin wa yẹn ló ti máa tóbi sí ó dé wa tí wọ́n ti rí lápẹ́ wọn ò rí ní nàìjíríà gan wọ́n ti gbọ́ pé wọ́n rí ní saudi a kálání àti ẹ̀rọ nù Ramadan wọ́n ti jọ́ kejì ọjọ́ àti wá wọn ọlọ́run kẹwàá pẹ̀lú sultan tó dáa wọn sọ pé àwọn ń fi ọgbọ́n orí gbé àbáwọn ìṣirò gbé ọ̀rọ̀ ànẹ́bì gan sọ̀rọ̀sẹ́là ni wọ́n tẹ̀lé só mo lè ro òyẹ́ ti yí wọ́n á pé wọ́n lè ro òyẹ́ ti kò tó pé jẹ́ bá rọ́sù tó bá rọ́sù wọ́n lè rí olùmọ́rin bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ láyà ànẹ́bì sọ̀rọ̀sẹ́là ànẹ́bì gan orí Abdullahi bin Umar radiyallahu anhuma olórí olùsọ̀rọ̀ àgbà mi bẹ ọjọ́ gbà rẹ̀ ọba àti ọba rẹ̀ kó tẹ́ pé lágbára ọkọ̀ kan lórí inú oko rẹ̀ ó sì wá bára jẹ́ àníbí ọdí ọjà mà níbi tí ọgbọ́lọ́ bá gbọ́ sọ gbalẹ́ ilẹ̀ ìlọ́lá ọgbọ́lọ́ ń papọ̀ tó gba muhammadu rasulullah ló ń gbọ́ wà níbi rẹ̀ tí wọ́n yẹ kọ́ gbà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ó di wà tó bá ti gbẹ́ kún wọn lóṣù ní Saudi Arabia kárí pé àwa náà bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́mọta ju kásẹ̀ pọ̀lọpọ̀ àwẹ̀ láyé. ẹlẹ́ẹ̀kejì ó ní gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé inú of demand bí àwọn èèyàn bá ṣe ń dìmáǹdì fún ọjà sí àbí nǹkan ó máa ń fa kí price rẹ̀ kí owó rẹ̀ kó tún gbé kó tún lòkè nígbà tó irú àwẹ̀ tàwà yìí so wọ́n ní ṣé èèyàn lè ra ọjà kalẹ̀ lásìkò tí èèyàn mọ̀ pé dìmáǹdì rẹ̀ ò tí pọ̀ kó ra kalẹ̀ wọ́n mọ̀ pé still àsìkò kan bọ̀ sí dìmáǹdì rẹ̀ ó high tó wá di àsìkò náà tó wá ń ta ní iye price tó fi high yẹn tí ó ṣe dédé àbí ọlọ́run bá kó sàdù àwọn mùsùlùmí tí a bá ń tẹ́lẹ́kọ́ islam ọmọ ìyá yóò ní sallallahu alaihi wasallam ọlọ́run bá mi kẹ́rù náà tọ́bẹ̀ ra nǹkan sábàá náìs tọ́bẹ̀ tà náà sábàá albarka lójú kò yẹ kéèyàn máa ra nǹkan pamọ́ nítorí pé òfẹ́ kọ́ wọn ó tó tà tí òfin ní ilé tọ́lọ́ba ní kọ́ wọn fáìn àmọ́ kọ́ wa máa máa máa hàn kọ́ máa pamọ́ kó lè bá àwọn eléyìí kọ́ bá ṣeré àmọ́ àmọ́dọ́pọ̀ ojúlé ọwọ́ àwọn fáyà àmọ́kọ́ tààgbìn tó simple yẹn níbi dájú kí wá sí dáadáa ní kọ́ wá tààgbì yẹn chipu ara ọ̀ tó bá tààgbì chipu olùmọ̀dé bàbá mọ́ gbèdé tí ó bá sí ọlọ́run tí ó sì pé òun fọ́ọ̀sì àwọn èèyàn tí wọ́n sì fọ́ọ̀sì wọn náà náà ní kọ́ ọkọ̀ òsì kọ́dà ìpẹ́ pé yẹn lójú wọ́n máa sọ fún wa gbogbo ìgbà ẹ wo àpèjúwe ńlá tọ́lọ̀ ń sọ fún wa lákọ́mọ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ẹ wo ajá látòjúwe ajá tọ́lẹ̀ bímọ mẹ́jọ mẹ́wàá nínú ẹbílẹ̀ kan náà àwọn ọ̀ràn tí wọ́n ń di ajá wọn ò tó nǹkan àwọn ọ̀ràn tí wọ́n ń di ajá wọn ò tó nǹkan àmọ́ ẹ wo màálù ẹ àgbò ẹ wo ẹyọ̀kan méjìlélógún àwọn ọ̀ràn tó ń di àgbò wọ́n pọ̀ kódà wọn tí wọ́n ń di ajá gan wọ́n tún bá wa jẹ àgbò tiwa wọ́n wá jẹ màálù tiwa àmá ìlú nàìjíríà gbọ́ ajárí tí ìgbà ṣe police college tí wọ́n ti kọ́ àwọn ìjàmbá ní sí wọn pé wọ́n pọ̀ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ ẹwọ́ agbúrú màálù tí wọ́n ń pa lójoojúmọ́ ẹwọ́ agbúrú àgbò tí wọ́n ń pa gbà léyà ẹwọ́ kan ń pa fẹ́ẹ́ gbà adíyà ní mẹ́kà ẹwọ́ wa àlùbáríkà yẹn lójú kiri pé kó kó wọn ẹjọ àwọn tó kọ́ wọn jọ tó kó bílíọ̀nù bílíọ̀nù ó di wa so tó dáa jù náà ni pé kárí pé àlùbáríkà yìí ká máa wá ó di wa ọmọdé àtàlùbáríkà sí gbèsè ayé wa. ẹ̀ẹ́kẹta òun ni pé arábìnrin kan ó ni tọ́nà ń dánwò pẹ̀lú àárẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ tó Ramadan bá ti wá dé yóò gbìyànjú irú bí Ramadan kan tó bá láti pé kó jẹun láàrin kan ọlọ́run bá pẹ̀lú ìmọ́lẹ̀ máa ń rí bí gbàjọ́ mẹ́rin márùn-ún nǹkan kan ní Ramadan tó bá yá ó wà ní máa ń lè gbà mọ́ ìtọ̀ ilé ẹni bẹ́ẹ̀ bóòlù sì fẹ́ ṣe pẹ̀lú ààrẹ tó yẹ pé lẹ́yìn ààwẹ̀ gan ààrẹ yìí sí ní ẹ̀wẹ̀ pé lẹ́yìn àwẹ̀ yẹn kò lè gbá ẹ̀ tó bá gbàgbọ́ fún láti kì í kó máa fọ́lá ìlú jẹjẹ yóò máa balada àbíyá ẹni tó gbà wẹ̀ ní alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nu tó bá fún aláwẹ̀ ló jẹjẹ bí à ń tó balada tó tó náà gbà wẹ̀ ní ó kó máa fọ́lá ìlú jẹjẹ ìsinu ni àbí sáàrì ní bí ládàá ń wa hmm. ọmọ nìrọ̀ ẹ̀ ẹwọ gbọ́dọ̀ náà sọ wá pé ní ayyukum ahsanu amala dání ó ṣiṣẹ́ rí ni kò sọ pé ayyukum aksaru kò sọ pé àwọn tó ń ṣe wọn pọ̀ àwọn díẹ̀ tó bá ṣe ní kọ́ bá súnà bí sílám súnà bí sílám ti pé lónìí tí ọba ń sáré kò fà wẹ́lẹ̀ tó wà lórí ẹ̀dùn kò fà wẹ́lẹ̀ ó ti yé wa irú arábìnrin bí à ń bẹ lọ́ọ̀bá fún àti gbogbo àwọn tó wà gbádùn múlà fún ẹ̀lá sí ọlọ́ọ̀bá kúmọ̀ nira wọn láàwọ̀ kúmọ̀ nira wọn láàwọ̀ ودي النبي صلى الله عليه وسلم اسلام وفاتني لا لا لا لا نعم نعم ele kan ni oníbèrè ni kí ẹ fẹ́ sọ nípa obìnrin tó jẹ́ pé ó ń jẹ àwẹ̀ Ramadan ti èsí Ramadan míì tún fi wá wọlé bà gbóò ló ṣe fẹ́ ṣe pẹ̀lú bóyá bí mẹ́ta márùn-ún kankan ló jẹ lọ́run tí Ramadan mi tún fi wá dé báwo ni yóò ṣe ṣe pẹ̀lú Ramadan mi tó tún báyìí. alhamdulillah wa salatu wa salam ala rasulillah ẹni tó gbé àwẹ̀ bẹ́ta mẹ́rin bíbi mẹ́wàá ní èsì lóbìnrin tí ọba wa san tí ọba tó wá gbà èyí tí ọ̀sán yẹn ó sì wà lọ́rùn rẹ̀ Ramadan tó gbé báyìí yóò máa gbà lọ tí wá lẹ́yìn Ramadan kó wá gbìyànjú kó má gba ṣètọ́ láyìí òdì kó yà gbìyànjú àti gba àwẹ̀ yẹn nítorí nígbà tó pé lọ́ọ̀tún fún lálàáfíà yẹn tí a pé kó san àwẹ̀ pàtó kí dàjú lọ. àmújá yẹn pé oyún bẹ̀rù oyún inú ẹ̀ ní gba àwẹ̀ yẹn àbí fọmọ ní ọyàn ní gba àwẹ̀ yẹn àfáàwà Abdullahi Abdullahi Abbas àti ó di torí pé ìdí tó oyún tó ní ní òfin gbà rẹ̀ Abdullahi bin Umar Abdullahi Abbas wíbẹ̀ wọ́n pé ọkàn sàárẹ̀ ni àbí ọkàn rìnrìn ọ̀lẹ́ òfin gba àdọ́dọ́ ní kọ́ gba padà bó ṣe wọ́n sọ̀rọ̀ ayé ayé nìyẹn. kò ní ṣé yóò fún èèyàn nínú Ramadan ni àbí. pé àárẹ̀ ló ṣe yóò máa fún èèyàn kó lè bá Ramadan nìyẹn gbogbo ẹgbẹ́ wa fún pọ́nfọ́lá ìlú jẹjẹ yóò máa gbalada ipò náà bá ààwẹ̀ ni àmọ́ gbèsè yẹn sì wà lọ́rùn sí pé àárẹ̀ ló ṣe àbíkè sí pé fún wọn lọ́yìn àfi ń olóyún nù ìgbàlùkọ́ sí àwọn mẹ́ta abẹ́rin márùn kan tó jẹ yẹn ó dàbí wọn gbé ẹ̀ẹ̀kan ní máa ń san lóṣù lẹ́ẹ̀kan lóṣù kan ẹyọ lóṣù ọyọ ó gbà báyìí kó wọn oríire ní ramadan ọlọ́run àdúgbò tó sọ ọdún ramadan náà bàtí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bísmìlá ọlọ́run jẹ́ ayọ́rẹ́ pẹ̀lú alhamdulillah àwọn atáǹsì ìrànlọ́wọ́ fún ètò yìí káńtì àǹsì ìrànlọ́wọ́ yìí àkáǹtì wọ̀ kó bó ti wà Umar bin Khattab ìsìlámì náà ni àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one Jaiz bank náà ni bank wa Jaiz bank ni Account number zero six nine eight two 0569821. Ọlọ́wọ́ bọ́ sọ sáré sáré. Àfi jẹ́ ojúmọ́ láàmà sí ìsìn kárí pé ń gbìyànjú láti tẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. Kálíbà àrúwà àwọn DITV san. Àwọn sọ́dọ̀ ń gbọ́lórí network náà ọlọ́wọ́ bá sọ́rọ̀ tọ́tọ̀ bu wọlé sáré. Subhanaka Allahumma bi amdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu